الحمد لله رب العالمين الحمد لله الذي جعل نهاية الإنسان في البرزخ إما عذابا وإما نعيما وقد تواترت الأخبار عن رسول الله صلى الله عليه وسلم في ثبوت عذاب القبر ونعيمه لمن كان ذلك أهلا وعذاب القبر حق ونعيمه حق فمن أنكره فهو مبتدع محجوب عن نور الإيمان وأنه حفرة من حفر الناس أو روضة من رياض الجنة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل عن أصحاب القبر بأنهم يفرش لهم من فراش الجنة ويلبس من لباس الجنة ويفتح لهم من باب باب إلى الجنة لا يأتيه من نسيمها ويسم ويتسمى من طيبها وتخر عينه بما يرى فيها من النعيم يفتح في له في قبره ويبشر برضوان الله وجنته وسروره برؤيته مقعده من النار الذي أبدله الله عز وجل مقعدا من الجنة وينام نومة العروس وينور له قبره وينور له قبره وأنه يعذب على جهله لله وبإذاعته لأمره وارتكابه لمعصيه فلا يعذب الله إلا بذنبه صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن نعيم القبر وعذابه حقا لحديث البراء بن عازب في ذلك حتى قسموا الله وباوا ألا أنني oníkẹni ọlọ́pẹ́ ni olóore lọ́lọ́wọ́ ọba ọpẹ́ ni fún ọlọ́wọ́ ọba wa ọba tó ṣe ìtẹ̀mí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ká máa gbáyé ká máa pọ̀ sí ká máa rẹ̀ sí bákanáà ọwá ṣe ìgbẹ̀yìn gbogbo wa ní kí ìgbẹ̀yìn wọ́n jẹ́ ààyè kẹta ń pè ní alibabsa ìfonífòjì ayé ọ̀sẹ́ni tí ń gbáyé tó débẹ̀ tẹkinọ́lọ́jì tí ọmọ rí kò tẹkinọ́lọ́jì tí ọmọ rí títá yóò fi kó lórílẹ̀ ayé ayé yìí òun lèyàn ti lọ pàdé iṣẹ́ olóore rẹ̀ tó bá jẹ́ ní eré ayé yìí lèyàn ti lọ pàdé iṣẹ́ aburú rẹ̀ tó bá jẹ́ ní ibú ẹni ó bá jẹ́ ní ibú yóò jìyà ń bẹ́ẹ̀ sí èméjì ẹni ó bá jẹ́ ní dáadáa yóò rí kẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdé ọwọ́ látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ayé alùkùránì sì gbé lẹ́gbẹ̀rẹ́ pẹ́tẹ́ nípa pé òdodo ní o ìyanu òdodo ní o ìkẹ́ nú sàárè ẹni bá bá ti ní ẹni ìkẹ́ bá kò sí ní ìkẹ́ ẹni yóò tọ́ bá takò kò síyà wọ́n ní pè ní aládàdálẹ̀ bákan náà wọ́n ni wẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba dígbàgbé ẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ ìgbàgbọ́ tó yẹ kó ní nínú ọkàn ọlọ́run ọba ọba àlékè láti gbà á torí pé inú sàárè ọjọ́ kòtò kan nínú àwọn kòtò ná fún àwọn tó bá yẹ pé wọ́n bá rí ń tiwa o. bákan náà ó sì jẹ́ ilé ìgbádùn nínú àwọn ilé ìgbádùn tó wà lálùjẹ́ náà ẹni tọ́lọ́n bá ní orí kẹ́ńbẹ́ ọlọ́run jẹ́ kíkẹ́ ọjẹ́ ti wà ọ̀tẹ́ntì ìjọsìn tọ́sí lódodo àti ọlọ́run bọ́ba àlá àsóní o kò sóró fún fún ànábìwà Muhammad sallallahu alaihi wasallam ẹrúsùn ọlọ́run bá dé wa nínú wọ́n fẹ́ wọn fún wọn wọ́n sì fi ààyè tí wọ́n dé sí láti tẹ́ńgẹ̀ hàn wọ́n bákan náà wọ́n wọ̀ wọ́n lásọ àwọn tí ń bẹnu tààrẹ wọ́n sí ilẹ̀kùn kan fún wọn nínú àwọn ilẹ̀kùn tó gba àlùjẹ́nà tẹ wọ́n gbà wọlé òórùn rẹ̀ wà á wọ́n máa gbóòórùn àlùjẹ́nà yóò sì wù wọ́n kí wọ́n wọ bẹ̀ á ààyè mi ni ṣùgbọ́n kò ní sáǹfààní àti wọbẹ̀ nígbà náà wọ́n wá pẹ̀sàárẹ́ ẹ̀ wọ́n sì fún ní ròdùnú lálùjánnà bákan náà yọ́ máa rí gbogbo àwọn dáadáa nínú sàárẹ́ àwọn dáadáa tí lọ́wọ́ rí bẹ́ẹ̀ ni wọ́n fi ààyè rẹ̀ hàn nínú náà wọ́n ní àti jàrọ rẹ̀ fún àti fàdìjẹ́nà àti fàdìjẹ́nà àti fi jàrọ rẹ̀ fún ká bá tagbowó ní ibi tọ̀ bá wọ̀ nínú nẹ́rẹ̀ o bẹ́ẹ̀ yọ́ ma sunrun kan nínú àlùjànnà nínú sàárè ohun yìí oun tí ọlọ́run bá ní ó pè ní neomotola arrows ohun tó fẹ́ pé ẹni tó ṣègbéyàwó alẹ́ ẹjọ́ tó bá ṣègbéyàwó yẹn ohun tí èèyàn máa ń sùn ti dùnú ti dùnú fẹ́ni tọ́lọ́run fún irú ohun bẹ́ẹ̀ làpèjúwe ẹni tọ́ba ikọ́ bàbá rẹ̀ nù sàárè tó jẹ́ ní ẹrẹ wọ́n tan ìmọ́lẹ̀ fún nínú sàárè yọ́ máa lérò pé bóyá ìgbésí ayé òpin síbí ni kò ní mọ̀ pé díẹ̀ lòun tẹ̀sẹ̀ rí nì òun ó torí púpọ̀ tọ́ba jẹ́gbé àkìyàmà bẹ́ẹ̀ wá ni ẹni tọ́ba rí ìyàhe nínú sàárè kọ̀tàdédé ríyà orí yà nítorí àìmọ̀kan rẹ̀ sí ọlọ́run ọba rẹ̀ orí yà nítorí ẹni tó ṣe pé ó fojú àwọn àṣẹ ìtọ́lọ́run pa lórílẹ̀ ayé ọlọ́run fún o látara pé àwọn àwọn ẹ̀ṣẹ̀ má ṣe yìí ó ṣe é má ọlọ́run ọba ó ṣe àwọn eléyìí ni ó kó jọ sí dọ́dọ̀ ọlọ́run ilé ló fi wá jẹ́ pé kọ̀tàdédé máa jìyà nínú sàárè bí èsì pé ẹsẹ̀ rẹ̀ tó kó sí nínú àwọn díẹ̀ tí ó ti ọlọ́run bá sọ fún wa nínú àwọn ọ̀yà tí ń bẹnu sàárè rẹ̀ tí ń bẹnu sàárè ejò ọ máa sá bẹ́ẹ̀ ni àkéèkè ọ máa sá bẹ́ẹ̀ wọ́n fún ilẹ̀ mọ́ bẹ́ẹ̀ wọ́n máa fi ọmọ owú lù ú tí tí ó fi jẹ́ ìgbèlànà kìí àmà ẹni ọba nígbàgbọ́ sílé ìlànà pé ní mùsùlùmí ẹni ọba sá ìgbàgbọ́ pẹ̀lú rẹ̀ lórí wọn là ń sọ pé wọ́n mú jìrì torí pọ́rọ̀ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam lélẹ́yìí làákàyẹ̀wò pé kágbọ́ bẹ́ẹ̀ kágbà bẹ́ẹ̀ ohun tó kálukú bá bá nu sàárè ni ó sọ pé èyí èmi dé bá ní kọ́lọ̀ kó jáde bá dáadáa kí àti kẹ̀ kọ́lọ̀ bá ànẹ́bí náà kọ́lọ̀ bá ara lé àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó wà fìṣẹ̀ rẹ̀ bọ́ sí tó fìdí ọjọ́ ẹ̀sán lẹ́yìn eléyìí àwọn tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run ẹjá páyọ ọlọ́run ẹsìjá lọ mọ̀ pé lódodo ìdẹ̀ra ń bẹnu sàárè bẹ́ẹ̀ sì ni lódodo ìyà ń bẹnu sàárè a lè bá mọ̀ pé lódodo ìkẹ́ ń bẹ nínú à káàkì lè bá àgbà pé lódodo ìyà ń bẹ nínú à òun náà ló fi jẹ́ pé àdíṣẹ́ ọ̀kẹ́ ṣoṣo òun náà láti bá ṣe kútúbà tòní pàápàá jùlọ kútúbà alákọ̀ọ́kọ́ yìí ṣùgbọ́n àdíṣì náà àdíṣì náà pọ̀ díẹ̀ látara كان النبي محمد صلى الله عليه وسلم صلى عفوا لبراء بن عازب قال قبا يوسف بابا سما òun lọ sọ àdísì náà fún wa tí a fà Muslim ibn Ahmad kan bá gbé jáde àtinú Sunan Abi Dawud àtàwọn míì òun tí ọlọ́run ọba lójú ayé rẹ̀ àdìbàbọ̀ ọmọ ánsìlù sàlàyé fún wa pé ọ̀rọ̀ jìnnà máa nẹbí yìí sallallahu alaihi wasallam fi jẹ̀nẹ́sẹ̀ tẹ̀rọ̀ jìnnà mílẹ̀ lọ́n sọ̀rọ̀ ajáde táǹgbé ọmọ ìyá wa kan tó kú nínú àwọn aráàlú Madina àgbèlọ́tẹ́ ìtàhínà ilẹ́lọ́kọ́bọ̀ báyìí láti dé ibi sàárè rẹ̀ ọ̀lámọ̀ yóò lè hajjú arákùnrin níjọ́ náà ilẹ̀ láàjò ni wọ́n gbẹ́ fún ìyẹn ni pé ká gbẹ́ kó tó kiri o káwẹ́ afẹ́ gbẹ́ ihò sí inú tẹ́ pé inú yìí láwá sí òkú sí àwọn àtẹ̀sí tírísì àtẹ̀sí mọ́sọ̀hún gbogbo kòtò gbèrèwò tá a wá gbẹ̀yẹn àwọn àdàyè pẹ̀lú eléyìí là ń pè ní láhàdì òun ló sì dáa jù pàápàá jùlọ níbi tí ilẹ̀ ọ̀bá ya ó ń sọ ọlọ́run bá ní pé wọ́n lánàá láhàdì àwa la ní kí àwọn èèyàn lásán ni wọ́n ní ṣọ́pù ṣùgbọ́n àwọn olùmọ́sàlà yìí pé ọ̀rọ̀ yìí tó ń sọ ọlọ́run bá fi ṣe wá lójú kòkòrò yìí sọ wípé ńgbà tó ń sọ ọlọ́run ọba kú wọ́n ń retí pé ní ọba kọ́kọ́ dé nínú ẹni tí máa ń gbé láhàtì àtẹni tí máa ń gbé ṣọ́pù òun ni ọgbẹ́ sáré ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n ẹni tí máa ń gbé láhàtì lọ kọ́kọ́ dé ló fi jẹ́ pé láti náà wọ́n gbé fún ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú bẹ́ríkì mẹ́sàn-án

ìyẹn ni pé wọn ò mérí kí rárá ó ń jókòó pé kí sọ kí lọ fẹ́ sẹlẹ̀ kí ló dé gan kí ló fàjókòó yìí ọ̀fìyẹ́dì ìhìn ọdún lọ́jọ́ náà ibi kan bẹ lọ́wọ́ alẹ́bí Muhammad sallallahu alaihi wasallam yẹn kò tó fẹ̀lẹ̀ àwù wọ́n ló fi gun igi náà gúnlẹ̀ ọ̀rọ̀fà ara ọ̀sà ọba bẹ́ẹ̀ sí wókè ń wọlẹ̀ ń wókè ń wọlẹ̀ ìwọ́kẹ̀ oúnṣọ́lá bá ti ń ṣe ní pàpáwán oúnṣọ́lá bá sọ bá pé ìsàáyídò billahi min azabil qabr ìsàáyídò billahi min azabil qabr ìsàáyídò billahi min azabil qabr ẹ wá sọ nínú ya sàárẹ́ o ẹ wá ya sàárẹ́ o ẹ wá ya sàárẹ́ o nínú ẹgbàwá mi ìwọ́n ló ṣọ́lọ́ أعوذ بالله من عذاب القبر أعوذ بالله من عذاب القبر ó sọ ọlọ́run bá wá wà sọ lọ́wọ́ ọlọ́run kó níbi ìyà sàárè kó tó di tó ń sọ ọlọ́run bẹ́ẹ̀ bí sọ ọ̀rọ̀ tó fẹ́ sọ lọ tó mọ̀ fà lẹ́yìn náà wá sọ báyìí pé إذا كان في انقطاع من الدنيا تبدأتك بطيف دقف وإقبال من الآخرة تفدجك ọjọ́ kẹyìn yẹn pé lásìkò gbà tí ń pọ̀ kàkà kú lọ́wọ́ nẹ́sàlá ilé ìhìmàlá ìkàtòmìnà sàmà àwọn màláìkà sọ̀kalẹ̀ fún sọ́dọ̀ rẹ̀ ní látòkè sẹ́mà àdìsí ìjọ yíwa pé málákùnù mọ́ùtù ẹnìkan náà ni ṣùgbọ́n ní àwọn ọmọ ogun rẹpẹtẹ malakul mọ́tì òun ní ń pààyàn malakul òun ní ń pèèrà malakul òun ní ń pa àwọn ẹja òun ní ń pa àwọn àlùjẹnú òun ní ń pa àwọn ẹyẹ òun ní ń pa àwọn ọdún gbogbo àwọn ẹ̀dá pátá malakul mọ́tì ní ń pa wọn wọn otu yi ó ní àwọn ọmọ ogun rẹpẹtẹ ti lọ́dọ̀ ẹni yìí tó jẹ́ olùgbàgbọ́ òdodo ńgbà tó bá fẹ́ fayé lẹ̀ nazala ilayhi malaikatu minas sama àwọn màláìkà sọ̀kalẹ̀ sí lọ́sọ́dọ̀ rẹ̀ látòkè sama yìí tó níwójò ojú wọn funfun ojú wọn funfun dáadáa kàánà ojú ahùnmù sàmsù yọ́wà dàbẹ́gẹ́ bí pé ìmọ́lé oòrùn ní bẹ lójú wọn nínú àwọn asọ́láàdì jẹ́nà wàhánẹ́tò mìnà hánẹ́tò jẹ́nà bẹ́ẹ̀ ni wọ́n ti mú lọ́fíndà lọ́wọ́ nínú àwọn lọ́fíndà jẹ́nà àtà yẹ́jìdì tó mí ni ó wọ́n jẹ́ libasa tí tí wọ́n wá jókòó síbi tí arákùnrin yìí tí ń pọ̀kàkà kú lọ́wọ́ ìjó ti máa rí wọn òun máa rí wọn nínú sínú rẹ̀ máa dùn tọ́bá ti rẹ́rìn wọ́n gbẹ̀mí yọ díẹ̀ tọ́bá ti rẹ́rìn wọ́n tún gbẹ̀mí iyọ̀ díẹ̀ tọ́ba ti rẹ́rìn wọ́n tún gbẹ̀mí iyọ̀ díẹ̀ tó mọ yẹ tí ohun malakul maut lẹ́yìn náà malakul maut tó wá padà wá bàrí sara ata ayé jìnnì sáyìn dára sí malakul maut tó wá jókòó ní orí rẹ̀ níbi ọwọ́ orí ẹ̀ ọ̀yẹ̀kó malakul máa sọ gba ìfà ìyẹ́tò an-nafsu mo pè rẹ̀ mí tọmọ kẹgá ìkọ̀ríjì ila maghfirati min Allah jáde jáde ká lọ ọ̀dọ̀ àforíjì ọlọ́run ọba rẹ̀ wà rìdíwán àtìyọ́nú rẹ̀ paul báyìí ni ànábìà muhammad sallá sọ báyìí pé ọ̀tẹ́kùnjú tẹ̀sílù kámọ̀ tẹ̀sílù lọ́pọ̀tọ̀rà báyìí ni wọ́n ti máa yọ ẹ̀mí jáde díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ bí kómi ọmọ àdà wọ́ọ́rọ́wọ́ mọ́ǹkì sẹ̀fà bí kómi ọmọ àdà nínú ibi tí ó ta bomi wọ́n ti gba ẹ̀mí yìí ọfà ha malakú mọ́tò gba ẹ̀mí náà fáyidà ha tọ́ba mọ́ ẹ̀mí náà tán ẹ̀mí ọ̀jákẹ́ òun ti bá yíyọ ẹ̀mí tí wọ́n yọ ẹ̀mí yìí lámìyàjà ń ha fìyẹ́dì ìta àì wọn ní fi ẹ̀mí yìí kò ní jù sọ́wọ́ rẹ̀ lásán àtàyà ha ọ̀ẹ̀jà àdó ha fìdálẹ́kàlẹ̀ káfà yìí títí tó fi jẹ́ pé wọ́n wá ju aṣọ ìsí wọ́n ju ẹ̀mí ìsínú aṣọ tí wọ́n mọ́ láti náà lùjẹ́nà ọ̀fẹ̀dárí kálífánù bákan náà lọ́fíńdà kan tí wọ́n tún mọ́ látà lùjẹ́nà iná wọn fi wú ẹ̀mí náà ọ̀yẹ́ kò ojú mi ní ha àtúnyàbí nafhatin misk ó jì dẹ́ta aláwọ̀jẹ̀ àtú yóò wá di pé ẹ̀mí yóò máa wá rún nírun tó ṣe ń sọ ọlọ́run bá sọ báyìí pé fẹ̀yẹ̀sà àdúhù nàbíyà báyìí ni wọ́n ṣe máa gbé ẹ̀mí ilé òkè ó fàálà yẹmọ̀rọ̀nà yáàni bí i àlà mọ́lẹ̀mínà màláíkà wọn wá ní gbé ẹ̀mí igba ọ̀dọ̀ màláíkà kan nínú àwọn màláíkà àbí àwọn ikọ̀ kan nínú àwọn màláíkà ìlà kọlu àti káwọn màláíkà yẹn máa sọ báyìí pé màhálà rẹ̀ ẹ̀mí tó mọ́ wo lélẹ́ tó mọ́ kan jáì ẹ̀mí olùgbàgbọ́ òdodo ni ọ̀yọ̀pọ̀ olóhùn wọn máa sọ báyìí pé fòlẹ̀ ẹnu bónú pé lágbájá ọmọ lágbájá ni o lágbájá ọmọ lágbájá ni o làkásìgbè ọmọ dóòlà ni wọn máa dákọ rẹ bí afsani asmai ilẹgbẹ kánú yusamuna òbí afidúnìyà pẹ̀lú àwọn okọ rẹ tó dá èyí tí wọn fi ń pè lórílẹ̀ ayé pé lágbájá wọn gbébọ yẹn ẹ̀mí lágbájá wọn gbébọ yẹn ẹ̀mí lágbájá wọn gbébọ yẹn àtàyẹ̀ntẹ́ òbí ha ilẹ̀ sàmà ìdúnìyà tí tó fi gbé ẹ̀mí ìdí sẹ́mi ayé sẹ́mi ayé ìgbà wọn bá gbé débẹ̀ gbogbo sẹ́mẹ̀ kọ̀ọ̀kan ló nílẹ̀kùn ọ̀yẹ̀ fẹ̀sẹ̀ gúnnàlá wọ́n béèrè pé ẹlẹ́kùn sílẹ̀kùn fẹ́mi yìí ọ̀yúfùtàkù lẹ́hùn wọ́n sílẹ̀kùn fún fún ẹ̀mí náà ويشتموه من كل من في السماء مقربون إلى السماء التي تليها gbogbo àwọn màláìkà tí ń bẹ ní sánà yìí iná ẹ̀ ni wọ́n jẹ́ nìkan tí wọ́n ohun ẹ̀ ohun rẹ̀ wù wọ́n gbọ́ wọ́n gbọ́ ohun rẹ̀ títí tó fi ti sánà tó àwọn náà wọ́n ni wọ́n ṣílẹ̀kùn àwọn náà jẹ́ nìkan tí pé ohun rẹ̀ máa wù wọ́n gbọ́ títí tó fi ti sánà fi ti اكتبوا كتاب عبد في اللجين ẹ̀kọ́ àkọọ́lẹ̀ ẹrú mi sí ààyè kan tá ń pè ní àìlèjìn ààyè tó ga tó ti fi ààyè àwọn ará aláàlú jẹ́ nánà wà ìdúhù ilẹ̀ ọ̀pù ẹwà dá padà sí orílẹ̀ padà fàyín ní èmi ní ara ni mo gbọ́dọ̀ dá padà sí wọ̀mínira òkòrí johun tààrọ̀ta òkòrà tí ń bá gbé wọn dìde orílẹ̀ ẹ̀nà ni máa gbé wọn dìde àwọn gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹnu sọ́tù tọ́ ha a sì rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wọn a máa bu yèèpẹ̀ tí wọ́n máa ń ka àwọn àyà àdádálẹ̀ ni o tàbá gbé òkú sínú tààrí ìta nínú súnnà òun náà ni ká bu yèèpẹ̀ ká sù lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n àní wí nkẹ̀ká akẹ̀sù yèèpẹ̀ yẹn kódà nú ẹgbẹ̀wá ní ọwọ́ méjèèjì láì sùú láti dá sí òkú yìí la ṣùgbọ́n pé táwa wí nǹkan kan èmi ní àlàkùdára o àní gbólóhùn kankan o ìrí gbólóhùn kankan yẹn àdádálẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn máa ń wí ṣùgbọ́n wọn mọ̀ bẹ́ẹ̀ sínú súnà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam tàbá gbogbo dénú sàárè tàbá fẹ́ gbé sílẹ̀ ohun tàbá pé bismillah wa ala millati rasulillah ṣùgbọ́n gbọ́ tàbáfẹ́ bókù sínú sàárè bísmílá wà aláàmìlẹ̀ ti rasulillah ilé ìní súnà níbi wa muhammad sallallahu alaihi wasallam kódà ó ń sọ náà bá máa ń fẹ́ púpọ̀ ó ti gbé tó kú bá jẹ́ obìnrin ó ti béèrè rí pẹ́ta nínú yín tí ó súnmọ́ ìyàwó rẹ̀ mọ́júmọ́ òun ni kọ́ gba òkú yẹn kọ́ gbà nífàlẹ̀ ẹ̀kọ́ tún lélẹ́ náà tọ́ba ikọ̀ bá súnmọ́ ìyàwó rẹ̀ mọ́júmọ́ tọ́ mọ́sílẹ̀ tó ipọ́ gba òkú yẹn sí inú tẹ inú ààyè rẹ̀ nínú súnnà òun náà ní pé ẹni tí ó bá súnmọ́ ìyàwó ẹ̀ mọ́júmọ́ òun ni kọ́ gba òkú yẹn tí ó fi wọ tí ó fi jó tó fi sùn sí orí ibi àfẹ́jẹ́ kó sùn sínú sàárè ó ń sọ ọlọ́run ọba ó jẹ́ oyè wa pé wọ́n ka ọlọ́run ọba ọkà áyà yìí pé torí pé mi ọlọ́run orílẹ̀ ni mo dá wọn ni mo dá wọn sí orílẹ̀ náà ni mo gbọ́dọ̀ dá wọn padà sí orílẹ̀ náà ní sì ti gbé wọn dìde báyìí ni wọ́n ti dá ẹ̀mí yìí wọ́n ti dá padà sórílẹ̀ tọ̀tọ̀ ádùrúhù fi jásádé báyìí ni ẹ̀mí yóò ti padà sí ara rẹ̀ lásìkò ìgbà táwa ń gbé òkú lọ sí itẹ́ táwa wo pé bóyá ń lọ sin ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ́sọ̀rọ̀ láyé yìí pé tó bá jẹ́ pé òkú ara ta àrí òkú rẹ̀ sí ń kọ́ òun ó ti ṣe wọ́n ní bí ọ̀rọ̀ ìmọ̀ tó ju tiwa lọ ni

àwọn là ń pè ní munkar wọn nẹ́fẹ́ ẹ̀ àwọn mọ̀lẹ́kà tó ipa àdámọ̀ ni wọ́n ọ̀sẹ́nì kẹkan tó mọ̀ wọn èmi ọ̀bá wọn pàdé rí wọn ní ọ̀bá wọn pàdé rí ọjọ́ náà láàbá wọn pàdé lójú kókó wọn máa jẹ́ ní tààmọ̀ munkar wọn nẹ́fẹ́ ẹ̀ munkar wọn nẹ́fẹ́ ẹ̀ àwọn méjèèjì wọ́n jẹ́ ní olùgbàgbọ́ òdodo yìí wọ́n jí wọ́n ni ó dìde fọyàkó lẹ́ẹ̀nílẹ̀ wọ́n máa béèrè àwọn béèrè yìí lọ́rẹ̀ẹ́ èyí tọ́dà gẹ́gẹ́ bí àwàdà tí ìpọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sán gbogbo ògbà wọ́n béèrè lọ́wọ́ wa ìbéèrè yẹn rọ ọpọ́ ṣùgbọ́n lè láti dáhùn mọ̀n ta ni ọlọ́run ọba rẹ nígbà ojú òdodo ń sọ ọ̀yọ̀kú ọlọ́ yóò sọ ọ́ ni wà ń lé pẹ̀lú pé yóò rọ̀ sọ pé olúwa mi ni Allah olùrè mi ni Allah ọ̀yọ̀kú àmàlẹ́kà yóò tún béèrè béèrè kejì àwọn dínú kí lẹ́sìn rẹ̀ pẹ̀yàkúrò dínú yàrí islam yóò sọ pé ẹ̀sìn òun ẹ̀sìn islam pẹ̀yàkúrò lẹ́nilẹ̀ wọ́n tún béèrè béèrè ẹlẹ́kẹta ìmọ̀ àádọ́ lọ́rọ́jùlù lẹ́dí ìbò yìí tàbí ìkùn pípa ní arákùnrin èyí tí wọ́n gbé àwọn gbólóhùn yìí ń bẹ láwùjọ wa

ṣùgbọ́n ká máa wá là ọ́nà rẹ̀ pé tán bá jẹ́ pẹ́tọ́ lọ́wọ́ lọ́ba rẹ̀ kẹ́ sọ fún wọn bóyá ọlọ́run lọ́wọ́ ọba yín à ń ṣeré ẹ̀pẹ́ ẹnu à ń ṣeré ẹ̀pẹ́ ẹnu ni o ànábì wa Muhammad sallallahu alaihi wasallam onígbà wọn bá wá bí ní béèrè yìí tí wọ́n béèrè béèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí tán ìbéèrè mi tí ó tún tẹ̀lé ni pé fẹ̀yẹ̀kọ̀ rẹ̀ nílá wọ́n máa sọ báyìí pé wọ́n mọ́ inú mọ́ka kí ni mọ̀ rẹ pẹ̀lú òjíṣẹ́ ta kí ni mọ̀ rẹ pẹ̀lú rẹ̀ fẹ̀yẹ̀kọ̀ yóò sọ báyìí pé qara'tu kitaballah mo ka tírà ọlọ́run fa amantu bih mo sì nígbàgbọ́ sí tírà náà wa saddaqtu bi dhalika mo sì gbà á lódodo látara pé òun lè rán pẹ̀lú tírà náà látara bẹ́ẹ̀ lọ́lọ́run bọ́ba lè kí ó sọ báyìí pé yusabbitu Allahu alladhina amanu bil qawli thabiti fil hayati dunya wọ́n fi lè àkìrà ànábì sọ pé látara ọ̀rọ̀ yìí lọ́lọ́wọ́n bá fi sọ̀rọ̀ yìí pé ọlọ́wọ́n bọ́ máa fi ọkàn olùgbàgbọ́ òdodo orinlẹ̀ sísinsin níbi ìbéèrè yìí láyé àtijọ́ ìgbèdàlù kìyàmà àti inú sàárè ọlọ́wọ́n bó fi ẹkàn rẹ̀ yóò fi orinlẹ̀ sísinsin láti jẹ́ orí wí pọ̀yùnẹ́ẹ̀dì mọ̀nẹ́ẹ̀dì fi sàmà oúnjẹ ọlọ́wọ́n bá sọ báyìí pé olùpèpè yàwó atúnpépè látòkè sánà pé a ń sọ́dà kan abúdí pé òun tẹ́rù mi sọ yẹ òdodo ni o ó ní pé olúwa òun ni Allah ó ní pé ẹ̀sìn òun ni Islam ó ní pé òjíṣẹ́ tí wọ́n rẹ́sẹ̀ òun ni Ànábì wa Muhammad sallallahu fa àfìrìṣúhù lahu min ẹ bá ń fẹ́ àyè tí ó dé sí láti ha wà lè bè súhù min al ẹbá ń wọ̀ látọ̀ látàlùjẹ́ náà ló jẹ́ àmọ̀ pé atọ̀kẹ́ wọ́n wà tí fi ẹni tó wà nínú sàárè tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo kọ́làbọ́jọ́ járọ̀ ń fọ́ wa ila báyìí ni wọ́n ti wá sí kan fún nígbà wọn bá yìí fún oúnjẹ bá pé fàyà tí ni àwọn òórùn wá àti bó ṣe dùn yóò máa wá bá àwọn atẹ́gùn tó dáa yóò máa wá bá ń bẹ̀ wọ̀yẹ́ sàkó lẹ́hu fi kọ́bùrìhì wọ́n dàbà sọ̀rì wọ́n wá bá fẹ́ sàárè rẹ̀ ibi tójú rẹ̀ bá dé ní sàárè rẹ̀ ọ̀fẹ́ ni ẹgbẹ́ làákàyè wo gbé rárá ilé tani tó fi pé kò yé èmi àti ẹ kó tó kó bá fẹ́ ọra kọ́ yẹn iṣẹ́ wa ní òjò ọ̀fẹ́ kọ́lọ̀ kó jẹ́ kíṣẹ́ wọn gbé sàárè wa fẹ̀ dáadáa kọ́fẹ̀ jùlẹ̀ ayé yìí lọ bákan náà wọ̀yà tí ìṣòro tó lónìí arákùnrin kan wá padà wá bá asánúléwájẹ̀ arákùnrin náà ojú rẹ̀ dá asánúfíà asọ́tọ́wọ́ dá tọ́jìbọ̀ rẹ̀ ohun rẹ̀ dùn ọ̀yàpọ̀ yọ máa tọ́ bá ipé abshir bèlẹ́dì yẹsùrùkà ní fún ọ ní ro pẹ̀lú ohun tí ó dùn mọ́ àádọ́ ayọ́mùkà lẹ́dì kún tòtọ́ àti èmi ni ọjọ́ rẹ̀ tí wọ́n fi ládéhùn fún ọ bá pàdé ọjọ́ tí wọ́n lọ́ọ́ bá pàdé èmi gẹ́gẹ́ rí o èmi ni ó ọ̀yẹ̀kú lọ́lá báyìí ní ẹni tẹ́nu sàárì ọmọ àtọ́bá ìpé mani ant taniọ́ wájú kálí wájú yẹjíhù bí lọ́kọ́ ojú rẹ̀ mójú tó dáwà ọ̀yẹ̀kú lọ àánà àmàlùkà àtọ́ọ̀lẹ̀ èmi eléyìí ni ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdòdó máa sọ báyìí pẹ́rọ akìní sáà áfta àrìjẹ ilẹ̀ ahli wa mali ìrẹ́ ọlọ́run ọba dákun jẹ́ kí jẹ́ ògbèdè àrìkì àmọ́ tètè tó kí n lọ sẹ́rí báwọn ará alé mi àtàwọn dúkìá mi lẹ́bíà muhammad sallallahu alaihi nígbà tó sọ̀rọ̀ nípa tó olùgbàgbọ́ tán nínú ẹgbà wà mí yọ́ sọ gbólóhùn yìí wọ́n máa sọ pé ó sùkọ̀nù fọ̀tẹ́sùkọ̀nù sá yọ padà máa yọ máa gbé bẹ́ẹ̀ ní ọjọ́ ìgbèdè àkìyàmà bàtà nàbí sọ̀rọ̀ eléyìí tá ọ bọ́ sí ẹni ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé wàá iná ilẹ̀ abdalẹ̀ kàfẹ́rà ẹni ọba jẹ́ ẹrú tó jẹ́ kèfèrí òfèrè wáyá wàá iná ilẹ̀ abdalẹ̀ mújìrìmà ẹni ọjẹ́ ẹrú ṣùgbọ́n kò kí ni àwọn olùmọ́ ní gbégbélé sí ìwáyà méjèèjì ti yàtọ̀ wọ́n ìtò ti yàtọ̀ ni pé ìwáyà alákọ̀ọ́kọ́ òun kílẹ̀ àpékèfèrí lélẹ́ ṣùgbọ́n ìwáyà ẹlẹ́ẹ̀kejì

ẹni tí ń yáwó bámílé láńtà alábòsí ẹni tó jẹ́ pé kẹ́ni má ní fẹ́ pẹ̀lú ẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀wà jẹ̀ǹjẹ̀ǹjẹ̀ ètò ìpéwò ẹni bẹ́ẹ̀ máa ń lò ẹni tó pé kọ̀ mọ́ lọ́n ẹni tó pé kẹ́ sí lọ́n ẹni tó pọ́kẹ́ rẹ̀ lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kẹta àwọn àfáà sọ pàápàá jùlọ ẹni tó ti àájẹ pé mùsùlùmí ní ń pe rẹ̀ ṣùgbọ́n pìdí ìyẹn ní lórílẹ̀ ayé ọ̀dọ́ lọ́wọ́n ọba mọ̀ ọbẹ̀rù èèyàn ọbẹ̀rù ayé ní gbàgbà ìbẹ̀rù ọlọ́run bò tiẹ̀ sílẹ̀ ní ẹ̀ rárá ṣùgbọ́n òun náà dára rẹ̀ papọ̀ pé àbí mùsùlùmí lè ní náà irú wọn là ń pè ní àlèmójìrì àyínàlè abdalè káfíra àwọn àyínàlè abdalè mójìrì mà ìdàkánà fi kìtọ́ ìmìnà túnìyà tọ́bọ́dá sùgbùgbà tó wùn ní okó lórílẹ̀ kọjọ́ wìlà kìyàmọ̀ tí mọ́lákùn mọ́ nẹ́tọ́lá ilé ìmìnà sàmá àwọn mọ̀láíkọ̀ sọ̀kàrẹ̀ látòkè sẹ́mẹ̀ fún un náà mọ̀lá ìkàtún ṣùúdù lè wòjò ẹni ojú olùgbàgbò odò lẹ́ẹ̀kan alójú ti tí wọ́n funfun ìdàkejì tí ó jẹ́ ojú tó dúdú ni wọ́n gbélé òun ní ọmọ pé ah kìí yọ bá dáadáa wá ah kìí yóò lè ṣùúdù lè wòjò ojú wọn dúdú ẹni tí bá sọ̀rọ̀ yìí láyé ń tẹ́kọ̀ọ́ nílẹ̀ àwà òdísọ̀ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú huwa ilẹ̀ wa yóò yóò ha ni wọ́n fi rẹ̀ ní ọ̀sọ̀ tó bá nígbàgbọ́ ti wọ́n là ń pè ní mùsùlùmí tó bá sá ìgbàgbọ́ pẹ́ ẹ̀ ó pé bóyá ọlọ́run aṣọ tí ó dá ni wọ́n mú bọ̀ wá ọ̀rẹ́jìdè tó nà mínú mẹ́tẹ̀lì bátọ̀ àwọn ní ó jókòó síbi tó ṣe pé ọ̀gángan ibi tójú rẹ̀ wà bí bá ti ń rí wọn ni wọ́n máa ké pé yéé yéé tí ń ké báyìí wọ́n máa fi bínú fa ìmí yíyọ bí bá ti ń ké pé yéé yọ́ máa fa ìmí yíyọ kódà àwọn olùmọ̀ ní pé ìyẹn ní máa ń fà tẹ́lómi àwọn aburú mi tó bá ṣe yọ ma wá sọ yóò lè pé yọ là wọn ni òun lòun ṣe gbá òun lòun ṣàwo òun lòun ṣe okó abata àtẹ̀yíṣe fóòrò pé wọn ó ṣe tí ò tí ì ṣe àtẹ̀yíṣe fóòrò pé wọn ó ṣe tí ọ̀padà ṣe mọ́ yọ máa síbe gbogbo ẹ̀ tóun lòun ṣe gbá òun lòun ṣe sí lágbájá lọ lọ́wọ́ ya àwọn pé tóun bá jẹ́wọ́ bóyá ya ọ̀pọ̀ lórí òun bákan àwọn olùmọ̀mí wọ́n ní pé yìí ọjẹ́ nìkan tó ṣe pé kàkà pé kọ́ máa jẹ́ nìkan tí wọ́n máa sọ dáadáa àbúrú ni wọ́n máa wá sọ tí ah òun mà dáràn ọ̀tọ̀ níbi wọ́n rẹ̀hùn ọ̀tọ̀ níbi òun gbà àṣírí òun títú báyìí láṣírí òun sì bọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n máa sọ táwọn màláìkà ó ti jẹ́ nìkan tó yẹ kó wọ́n tún tún ẹ̀mí ìfà yọ yóò tún ké tó mọ yẹ jí ihun malakú lè máa wùtí malakú mọ́tò gẹ̀ẹ́gẹ́ wà á dì áta yẹ jí tún ìdá ráṣẹ̀ wà jókòó lórí ẹ̀ ọ̀yẹ̀ kó yọ máa sọ máa ikọ̀ àyẹ́tò ànàfẹ́lẹ́kọ̀ bí ìfà ó pè rẹ̀ ní kẹ́mi yìí ẹ̀mí burúkú yìí ríjì ìlà sọ́kùtì mìíràn lọ́hì wọ́n gọ́dọ̀ bẹ̀ jáde lọ sálọ sọ́dọ̀ ìbínú ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ti tán ìbínú ọlọ́run bá ti kò lé ọ lórí lónìí ìbínú ọlọ́run bá ń bẹ lórí ẹ lórí lónìí ọlá pàtàkọ́ rọkọ̀ fi jẹ́sàdẹ̀ báyìí ni ẹ̀mí yóò ti kún yẹ́lẹ̀yẹ̀lẹ́ mọ́ ọlá àwọn olùmọ́ ní pẹ́ta bá látara pé ẹ̀mí ẹ̀ bọ́ ọ̀yẹ̀ntẹ̀ zíwọ̀n rẹ̀ táwọn ọ̀yẹ̀ntẹ̀ ti ń sòfúdù mínà sófin alimọ̀blóòn wọ́n ní pé ẹ̀mí yìí wọ́n fọ́ ayọ̀ lára rẹ̀ ní fàyọ débi pé bí kéèyàn fagídí fa ìdàyọ níbi àpò rẹ̀ èyí tí wọ́n fi awọ ṣe tí ẹ pé tí a bá fagídí yọ ìṣe ni àwọ̀ náà lè fàyà fàyà kúdùhà wọ́n gbẹ̀mí náà فإذا أخذها لم يدعوها في يده طرفة عين tí wọ́n bá gba ẹ̀mí náà wọn ò ní sí ẹ̀mí náà sí ọwọ́ wọn o látàyè jàlú àfi sáré ti tílé kalima sóòrì títí tí wọ́n fi fi ẹ̀mí ìsìdí aṣọ́dọ́ tọ́jọ́ sí aṣọ tó ń rẹ̀ ọ̀dá ìtọ́múwá látòkè sẹ́mẹ̀ lọ wọ́n wá jẹ́ nìkan tó yẹ pé wọ́n kí ẹ̀mí ìbọnú aṣọ yìí ẹ̀mí yìí wọ́n ní yọ́ máa rún gẹ́gẹ́ bí òkun pété òkun pété tó ti kú sórílẹ̀ ti pẹ́ òjìlẹ̀ tí aláwájì wọ́n wá sí tẹ̀rí lórílẹ̀ wọn wá ní gbé ẹ̀mí ìgbà ọ̀dọ̀ àwọn ikọ̀ kan náà màláìkà lókè sánmà ó ìlà kọlù àti káwọn màláìkà màá tó wà pé máa háàzà fún ẹ̀kọ́ lọ́pàá bí ẹ̀mí burúkú olélé ẹ̀mí ibú olélé ẹ̀mí burúkú olélé ọ̀yàpọ̀ olóòrì wọ́n máa sọ fún wa báyìí pé fòlẹ́ánú bónú fúlẹ̀ lágbájá ọmọ làkásẹ́gbẹ̀ ni dóòlà ọmọ alámọ́yìn ni bí akùbá ìyàpùmáyìn lẹ́tẹ̀ẹ́ káà lẹ́yìn sánmà bí i àfi dúníyà pẹ̀lú àwọn ókọ ọgbó onírin ara èyí tí wọ́n ń sọ lórílẹ̀ ayé ni wọ́n máa fi pè é òyè sẹ́kùtàkùlá wọ́n ní pẹ̀tọ̀ ẹ̀sílẹ̀kùn sẹ́ni àkọ́kọ́ fóun náà gẹ́gẹ́ bá ti pé olùgbàgbọ́ òdodo wọ́n ti sẹ́ni àkọ́kọ́ kejì kẹta kẹrin karùn kẹfà keje wọ́n ti fún dọ́hùn ṣùgbọ́n ní wọ́n bá jẹ́ èfèrí tàbọ́jẹ́pọ̀ kí sẹ́ni alákọ̀ọ́kọ́ náà ni wọ́n yọ̀ǹda pẹ́rẹ́ sí fún wàhálà yóò fà wọn ní zina alákọ̀ọ́kọ́ tó mọ̀ kọ́ra rasulullah sallallahu alaihi wasallam ilé ilé jẹ́ kí a níbi wa muhammad sallallahu alaihi wasallam káyà kanu suratu A'raf aya 40 quran 7 verse 40 pé la tufattahu lahum abwabu sama wọn ò sílẹ̀kùn sánà fún wọn o wala yadkhuluna ìgbà tí wọ́n tó wà al-jannah òun náà nígbà tí ràkúnmí

ànábì wá ní pé ọlọ́run bó máa sọ báyìí pé ó ń tóbó kitabahu fi sijjin fi ardi sufla ẹ̀kọ́ àkọọ́lẹ̀ òkúta ẹgbẹ́dẹ́ ẹ̀kọ́ sínú náà sijjin ẹ̀kọ́ sínú náà sijjin orílẹ̀ tó lọ́ọ̀lẹ̀ jù nínú àwọn ọlẹ̀ tó yẹpẹrẹ jù ọ̀tún tẹ́ra horo horo tọ́ra ha báyìí wọ́n ṣe ju ẹ̀mí ìṣẹ́ náà ní jùgújù ثم قرأ صلى الله عليه وسلم النبي واقع يا سورة الحج ومن يشرك بالله أن يوسف أمر بما فمولا وبالوري لأي وما زو وتنظر بما فمولا أنا ما بور ما ظلابا أنا ما بيا بابا ما ودنا لوسي أنا بما ما ما دا أوجي توجه kéèyàn ojú oyè ayé kò ní pẹ́pọ́ kọjẹ́ kéfèrí àìmọ́ ya àwọn olóyè jẹ́ mùsùlùmí oyè lọ́ba tó bí ṣe mọ́ gbogbo dọ́dọ̀ ọlọ́run ọba ọkàbámọ̀ ọ̀pọ̀ wáyé àlẹ́bí sọ pé wọ́n yóò ṣe tébí ńlá ẹni yóò sọ bá mú papọ̀ mọ́lọ́ kàkà ń nàmọ̀ ọ̀kọ́bọ̀ mìnìsàmá ìwé ẹni bẹ́ẹ̀ yóò dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé wọ́n jù látòkè sámẹ́lì ò pàtàkì tọ́ì táwọn tàbí tí àwọn atẹ́gùn burúkú padà gbé lọ àyè burúkú fàtúhàdù rúhàhù fi jẹ́sàdì àsìkò yìí tí wọ́n bá jẹ ẹ̀mí tí náà ẹ̀mí yóò máa fòbọ̀ wálẹ̀ yóò máa fòbọ̀ wálẹ̀ yóò ṣe ìgbà tí wọ́n wò pé tó ẹjẹ́ náà ààyè rẹ̀ àwọn náà ti wọ́n máa ń sòkú kèfèrí òkú kèfèrí a máa sí púpọ̀ òkú mùsùlùmí òkú mùsùlùmí a fẹ́ ra níwọ̀n bá a sì jẹ́ nìkan ọjọ́ àwọn tí wọ́n lò kó sí ni ti kọ́kọ́ ti kọ́kọ́ ní àwọn ó tì mọ́bẹ̀ torí kọ́ má bàa fọ́ lọ́wọ́ yàrá àwọn gẹ́ ti múlẹ̀ wọ́n ti múra yà lẹ́dì bẹ́ẹ̀ náà ní sáré pé kéde rí pọ́nbélé gbogbo fámìlì ni wọ́n da sọjọ́ ẹ̀rí tí wọ́n wá àwọn orógún tí wọ́n máa fi àwọn aṣọ yìí wọ́n máa fi kì í sọ́hùn wọ́n máa fi kì í sọ́hùn wọ́n gbẹ́ sáré ẹ̀ tí ó fẹ́ torí pé bí mọ́lákùnmọ́tù bá dé kọ́ má bàa fọ́ lọ́wọ́ yà táwọn gẹ́ ti múra yà lẹ́dì mọ́kù mùsùlùmí ọ̀rọ̀ ọmọ ọkọ ìrọ̀rùn lọ́bádé tí ò ní wàhálà rárá gbóhun náà sínú sàárè tiẹ̀ táwọn ní ọmọ arúgbé tó bàbá àwọn lọ òyà tí mọ̀lẹ́kà méjì ọwà bá wọn náà ọ̀ẹ̀jìlì sáàni wọ́n wọ́n sọ fún lórílẹ̀ ayé tọ́kọ sí funfun tó wo pé èyí òun sì yẹn lòun ó sì ẹ̀sìn tó ń pè lẹ́sìn yẹn lòun ó gbajúmọ̀ wọn ò ní béèrè kẹka lọ́jọ́ táwọn ìwọ̀n ò ní béèrè orò lọ́wẹ́ bẹ́ẹ̀ wọn ò ní béèrè òsà kẹka kọ́dà kò sí ìjẹta tí wọ́n béèrè rẹ̀ pé ta ọba rẹ̀ tó sì lórílẹ̀ ayé ọ̀yẹ̀kú òun ní ò ní rí ìjẹta sọ gbogbo ohun tí wọ́n máa sọ náà ni pé ha ààdà ah, àjẹ̀lú àwọn olùmọ́ ní pé gbólóhùn gbólóhùn kẹ́ tó ṣe pé gbogbo èdè ní ọ̀sán kìí ṣe èdè kan tó pé ní ìlàúgbáwá ní èdè yìí gbólóhùn àwọn sọ́ọ̀tù kan tó ṣe pé gbogbo ẹ̀dá lónìí gbogbo ẹ̀dá ọmọ ẹ̀dá ènìyàn ló ní gbólóhùn náà gbólóhùn tó ṣe pé tí èèyàn bá rí ìyà èèyàn jẹ́ nìkan tó ṣe pé gbólóhùn yẹn náà ni wọ́n máa jáde pé ha èdè wo ní ọ jáde yọ máa sọ pé láàdìm àwọn olùmọ̀ ní pẹ́sẹ́dè láọba aláṣọ àbédè mi ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ sọ pé èdè láọba gbogbo wọ́n sọ wọ́n sọ sí wa lẹ́nu pọ̀ọ̀gbọ́ wọn rí wí níjọ́ náà ọ̀rọ̀ yẹn ò gúnrégé tó ọ̀rọ̀ tó gúnrégé náà ní pé èdè tó ọgbọ́n náà ń èdè ọ́n béèrè kò lè rárá kò lè fọ́lọ́wọ́n ọba rárá èdè tó ọgbọ́n lórílẹ̀ ayé náà ń èdè ọ́n ní béèrè ọ̀tẹ̀ ní ìdíbọ́n máa lọ wá pé ọgbọ́dọ̀ gbọ́lá ọba wa kí sí ni ẹ̀rí wa lórí ẹ̀ àwọn ànẹ́bì tó ti lọ tájú ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam kéṣèdè lábá wọn sọ ànẹ́bì wa Ibrahim kéṣèdè lábá lédè rẹ̀ ànẹ́bì Musa kéṣèdè lábá lédè rẹ̀ ànẹ́bì Isa kéṣèdè lábá lédè rẹ̀ ó kí á jẹ pédè lábáwá lọ́gbọ́dọ̀ jẹ́ tó láti èdè ń bọ ọgbọ́n méje yẹn náà tí wọ́n fi sọ àwọn tàwọ̀rẹ́sà kalẹ̀ fún Musa náà sọ eh, wọ́n sọ ìdílì kalẹ̀ fún Isa àwọn èdè yẹn èdè Syria èdè Ibiru tó jẹ́ pédè yẹn náà Ọlọ́run bá fi sọ èdè wọn náà Ọlọ́run bá fi sèdè wọn fún wọn èdè tó ń kálukú gbọ́ yẹn èdè yẹn náà wọ́n fi bí ọ́ ní béèrè rẹ̀ kò le rárá títa lọ́lọ́wọ́n ọba rẹ̀ bọ́ bá jẹ́ Yorùbá kìí ṣe nǹkan tó le ìtumọ̀ rẹ̀ náà ní pé mọ̀ rọ́pò títa lọ́lọ́wọ́n ọba rẹ̀ ọba ìṣe mọ́ nǹkan wà wọn ni pé gbólóhùn yẹn gbólóhùn kan náà ni gbólóhùn kan náà lọ́jọ́ láàjọ máa wí gbogbo wa ọlọ́májáwọ̀ ọba wọn wí láàájírì ọmọ túnmọ̀ láàájírì ìmọ̀ ń tẹ̀ ń béèrè ó ti sọ Yorùbá náà ìmọ̀un tẹ́ ń bèèrè yìí tẹ̀mí tún náà tayọkọ̀ lónìdà èyí gbọ́ táwọn èèyàn sọ pé ìbéèrè yẹ́ bèèrè ìbéèrè yẹ́ bèèrè lọ́wọ́ mi ọ̀yàkùn láàrínlá wọ́n tún máa sọ fún báyìí pé máa dínà kí lẹ́sẹ̀ rẹ tó ń sìn ẹ̀sìn wo ló ń sìn à gbogbo ẹni tí ń sẹ̀sìn ẹ̀sìn ń bá lọ́jọ́ náà ọlọ́mọdé sí ọba wa ọ̀wátà ń sí ìwọ̀nba díẹ̀ náà lókùn ẹni tó kù tó lógún ọdún láyé ìwọ̀nba díẹ̀ náà lókùn ẹni tó lo àádọ́ta ọdún láyé ìwọ̀nba díẹ̀ náà lókùn ìwọ̀nba Islam kó lè ni a bá ṣe nǹkan ẹ̀mí Islam fún ẹnẹ́ o ọmọ àgbà òun ó bèèrè lọ́wọ́ ti ẹnẹ́ pé máa dínú kí lẹ́sìn rẹ̀ ẹ̀sìn ọba ọlọ́jọ́ náà

ìmọ̀un tẹ́ ń béèrè yìí pẹ̀lú ìtù mẹ́ta ẹ̀kọ́ olónẹ̀dà ń táwọn yẹn ń sọ pé béèrè irú béèrè yìí lónìí ń gbọ́ ọkùnrin béèrè láàrinlẹ̀ ó tún béèrè pé máa lẹ́dí tàbí ẹ̀kọ́ láti jíjẹ́ tí wọ́n gbé dìde sí yín ha ha tó wù ní òsì mọ̀bí tọ́wọ̀ kódà nínú ẹgbà wá mí wọ́n máa sọ fún báyìí pé àmọ́ àwọn olùmọ́ ní gbọ́dá pé mú jírí mú lélẹ́ tó mùsùlùmí lórílẹ̀ ayé ṣùgbọ́n kò fi ni òun náà ń pè ààrẹ mùsùlùmí láyé bóyá torí oyè ọkọba nítorí ipò ọba yí ẹ̀jẹ́ nítorí owó ó fi hẹ́rẹ́ wọ́n tún pé tí èsì ọ ó ṣe fúyẹ́ tó mímù ha mímù dáàlì ó kẹ̀ tó papọ̀ ó lè láti sọ ohun tí ó máa sọ náà ni pé ha ha láàájìm tẹ̀mí ìtùnú ẹ̀fẹ̀ ẹ̀kọ́ ló lè dà ìmọ̀ ohun tẹ́ ń béèrè ní gbọ́gbọ́n yẹn lè sọpá ìbéèrè irú béèrè yìí lónìí ọ̀yọ̀ náà di mọ̀ náà di mẹ́lẹ̀ sàmà olùpèpè ọwà pèpè látòkè sánà pé à ó ti gbọ́ lórí láyé pé wọ́n béèrè béèrè yẹn o agbọ́rọ̀ gbogbo ohun tí ń sọ ni òpùrọ́ ni sáfúríṣò láhùmínà náà ẹ̀sìn tí ó dé sí nínú náà sí ha ẹ̀sìn tí ó dé sí ha wáfàhùn láhùn báábá ọba mọ orú kẹkàn ọ́sà mọ orú iléeṣẹ́ búrẹ́dì orú iléeṣẹ́ búrẹ́dì kí wọ́n kẹ̀ ní ojókòó sétí rẹ̀ kí wọ́n kẹ̀ ní ọrùn rẹ̀ síbẹ̀ lásán kí wọ́n nẹ̀ síbẹ̀ kí wọ́n fẹsẹ̀ rẹ̀ síta kẹsẹ̀ kọ́ra kún ọmọ ní kàńtà lásán kí wọ́n yọ jáde padà ó dájú bó ti jìdìkújì wọ́n sì ààyè tí ó dé sínú náà orú rẹ̀ ó yọ sí wọ̀sùnmọ́mọ́ ha bó ṣe kúrukú tó bó ṣe sóòkù tó yọ́ sí tó wù ní ọwọ́ fẹ́ ibi tí ń lọ́rẹ̀ ọ̀yọ̀dọ́ jí kọ́ aléhe kọ́pọ̀rọ̀ wọ́n wá fún sàárì rẹ̀ mọ́ sàárì ó fún mọ́ bá ti wo pé sàárì ó ti fún tó yẹn ó ń sọ ọlọ́run bá ní tẹ́ni ọba jẹ́ kéfèrí àbẹ́ni ọba jẹ́ mú jírímù sàárì yẹn ó tún fún máa átàtà tẹ́lẹ̀ fàfíhì àtàrẹ̀hù ó ń sọ ọlọ́run bá júwe bí sàárì yẹn ti fún mọ́ tó yóò fún mọ́ débi pé àwọn ààyè iwájú ọ̀pọ̀ sí sẹ́yìn sẹ́yìn ọ̀pọ̀ síwájú yẹn ni pé yóò sún mọ́ra wọn èjìká àpọ̀ tí wọ́n bọ́ sí tòsì tòsì ọ̀pọ̀ sí tiwájú gbogbo ó so papọ̀ ọ̀tà àtàkùsẹ́lì fàfí àbìlà ẹ̀hùn yóò sún papọ̀ wọ́n fún mọ́ pátípátí wọ́n hà mọ́ bẹ́ẹ̀ ọ̀yà tí ìrọ́jọ́ ló ń kọ̀ bí ìhọ̀lẹ̀wájì òun náà ojú tí ọ̀dà kan wá bá ojú tí ọ̀dà ẹni tí ọba yìí tí ó wá bá yìí ojú rẹ̀ ojú tí ọ̀dá ni ó gbé wá aṣọ tí ọ̀dá ni ó gbé dé wọ́n ti nù rẹ̀ ẹni táwọn yìí òun rẹ̀ ò ní da rárá òun tí ọ̀dá ni ó gbé dé òfẹ̀yẹ̀ kó yọ tó bá rí pé abshir lè yẹ só ok ìfún ọ nírò pẹ̀lú ohun tí ó bọ̀ ní jẹ́ lónìí àádọ́ yọ mú kan lẹ́ni ìkún tuntun àti èmi lọ́jọ́ rẹ̀ tí wọ́n ṣe ládéhùn lónìí pọ̀ pápádìí gbogbo ẹni ọba jẹ́ kéfèé yìí tàà sọkún pé ọjọ́ kẹnujọ́ sàárè ọjọ́ tàǹwí ọjọ́ kẹtí gbogbo wọ́n bá pàdé ni tẹkinọ́lọ́jì kẹtí òtí ìbá sálábàápàdé ẹ̀ rí kò sì lè sálábàápàdé ẹ̀ báyìí kí tẹkinọ́lọ́jì ọ̀hún ó le tó wọ́n lágbára tó ohun tó ń kálukú wọ́n bá nù sàárè ọ̀tọ̀ọ̀tọ̀ ni o bí ìkájọ sùn ní nínú mọ́sálásí ìfá sùn lọ ihun tájọ wọn arí lójú àlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí ìkẹ́nẹ̀ láti wà àpèjúwe bínú sàárè sí nínú tọ́yàkó yóò máa sọ fún ẹ̀dá ìfẹ́ mọ́ni ọ́n tàní ó ọ̀wájí kaliwájí yẹ jí orí ṣọ́rọ̀ ah ojú tó gbédé ojú ubú ló gbédé ojú udú ló gbédé fún mi ọ̀yẹ̀kú lọ àná àmọ́ ló kalẹ̀ kọ̀ bí èmi ni iṣẹ́ rẹ tó ṣe láyé iṣẹ́ ẹkú tó ṣe lórílẹ̀ ayé èmi ni ọ̀yẹ̀kú báyìí ni ẹni yóò ti máa sọ pé rọ́p láti jẹ́ òwúyà jábò ilé ìlọ́fà àti àfáwà ọ̀sánbọ́nà àfá tó fi sàlàyé fún wa pé ẹ̀yìn hmm, ẹ̀yìn mi ẹni tínú sàárè rẹ̀ bá rọrùn fún ọmọ àbájá ó kàìsá fún tí ó tún wà lẹ́yìn rẹ̀ ó tún rọrùn jù bẹ́ẹ̀ lọ ẹni tínú sàárè rẹ̀ bá ìjẹ́ kó bá ilé fún ọmọ àbájá ó aṣájì ohun tí ó tún wà lẹ́yìn rẹ̀ ó tún lè jù bẹ́ẹ̀ lọ ọlọ́run à ń bí ọ dákùn jẹ́ kínú wájọ́ já rọrùn dákùn jíjọ gbéra gbogbo ìyàbáhùn yẹn máa ń rí nínú sàárè dákùnmájà bá ní kẹ̀kẹ́ bá jábá ń kẹ̀kẹ́ pàdé lé ọlọ́run gbogbo bá ṣe rí ọgbọ́n dáadáa fi rí ìsìláàmù ìṣe lọ́dọ̀ rẹ ọlọ́run dákùn fún wa bẹ́ẹ̀ ibi abákùn sí dákùn ṣàtúnṣe ẹnu kọ̀ọ̀ká wa la hawla wala الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتاكم الله وباوا أتكتب فان نبي محمد صلى الله عليه وسلم kí a ti rẹ̀ kọ́lọ́bà ara lé àwọn sáré àti orin ìṣúlápàá tó fi ti ẹjọ́ ẹ̀ta ọ̀rọ̀ mi lórí ikú túbẹ̀ ẹlẹ́ẹ̀kejì yọ́ máa gbogbo àtàbà bára wa nípò pa bàlágà láti jẹ ọmọ ọdún ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún àádọ́ta ọdún ọgọ́ta ọdún àádọ́rin ọdún ẹ̀jẹ̀ mọ́ra gbogbo ọ̀tọ̀ bẹ́ jẹ wá lé lọ́gọ́ta ọdún ah mọ̀ tí mo fẹ́ fún ọ òun náà ni pé ó yẹ kí kọ́rọ̀ rẹ kó kátùsẹ̀ rẹ ó tún dáa sí gbogbo ẹni ó bẹ́ẹ̀ lé lọ́mọ ọgọ́ta ọdún

títí three years ni wọ́n lò lórílẹ̀ ayé àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí yẹn náà ni abẹ́ títí yẹn náà ni àwọn díẹ̀ ni wọ́n lé ní títí gẹ́gẹ́ bí apá Osman tó lo eighty one years àwọn mẹ́sàn pé eighty two years alimohen ẹni ó bẹ́ẹ̀ ṣe ti fóun ríra rẹ̀ fóun ti pé ọmọ ọgọ́ta òun tó wà ń ṣèrànù ó sì bá ààrẹ ló kọ́kọ́ jẹ́ mùsùlùmí nílẹ̀ sílẹ̀ mọ́ yìí ọ̀yẹ́ tí wọ́n kà tó mọ́ra àwọn ọbọ̀ fún ọ yọ jẹ́ nìkan tó yẹ pé tọ́ bí kásù bá ta kò yóò fi mọ́sálá sílẹ̀ tó máa bẹ̀ lọ́wọ́n bá pé yọ ọlọ́run jẹ́ gúnlẹ̀ láyọ̀ yọ ọlọ́run jẹ́ gúnlẹ̀ láyọ̀ yọ ọlọ́run jẹ́ gúnlẹ̀ láyọ̀ tó wọn fi yọ tó fi yẹn nẹ́fìlára káà méjì ó sọ ọlọ́run bá ní pẹ́ni yóò lọ́ba yẹn nẹ́fìlára káà méjì lẹ́yìn ìgbà tó rùn bá yọ bí ẹni ó ṣe ó mọ́ra àti ájìmọ́ wọn àlẹ́bí wa Muhammad Sada alaihi wasallam tó ṣe tó pé tó pé tó pé tó ṣe ọlọ́run bá sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ló fi yẹ kó máa lò sẹ̀mí rẹ̀ àsìkò lórí báyìí tó dánwà pé ibi yóò sọ bá wà ó sì tọ́ ọdún á kò kó fún ọrùn ọjọ́kùnrin ni ó ọjọ́bìnrin ni ó ọwọ́ ìra rẹ̀ kọjá mùsùlùmí ó bẹ́ẹ̀ ti ewu ọgọ́ta ọdún ìwọ òtí ẹ̀ sí jákujàkú mọ́ ọ̀rẹ́ tó yẹ pé bá ni ó sì lè máa wọn máa wò pé bóyá àbọ́jọ́ orí ni bóyá wọ́n gbogbo wa ni ká múra tẹ́sí ọlọ́run torí pé ilé ayé yìí ó dà gẹ́gẹ́ bí pa àwọ mọ́tò ni mọ́tò táàwọ̀ tó ń kálukú bá dé bá sọ àsìkò táàwọ̀ bí àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ ni àsìkò ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni mọ́tò táàwọ̀ yẹn ń jẹ́rìí bẹ́ẹ̀ á bá wọn míì nínú mọ́tò á kù sáájú àwọn sọ̀kalẹ̀ àwọn àwọn dé báwọn ìwọ kan ọ padà fà àwọn ọ̀kan ẹlẹ̀ sáyé ní àwọn tó epo dé bá bàbá àwọn tó epo wọn dé bá ó fi wọn sáyé ilẹ̀ lọ́dún bẹ́ẹ̀ náà làwọn kẹ́ dé bá wọn náà àwọn ní wọn padà fi wọlé sáyé ilẹ̀ lọ àkàdà tòlìyà ilẹ̀ ayé wa ti jẹ́ lò bàbá ti wá mọ̀ bẹ́ẹ̀ ká máa gbìyànjú díẹ̀ díẹ̀ lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ pé ká máa wò pé ha ìmọ̀ bóyó ni ní ó dópin ìmọ̀ bóyó ni ní ó dópin ìmọ̀ bóyó ni ní ó dópin ìmọ̀ bóyá ń dọ̀la torí pé mọ̀ bóyá ń dọ̀lá ó lè máa rẹ́ ṣiṣe ṣùgbọ́n bá ọba ń dá ogún ọdún fúnra rẹ̀ ọ̀rẹ́ lè léwo ọ̀rẹ́ lè léwo torí pé lójijì ní kú mọ́ ẹnìkọ̀ọ̀kan wa lọ ẹni tá àrókú sí rárá tí wọ́n ní bá wọ ẹ̀gbẹ́ tó wọ ẹ̀gbẹ́ ọ̀tún tó wọ ẹ̀gbẹ́ tó wájú tó wọ ẹ̀yìn tí wọ́n bá gbà táà náà dáyé yìí èèyàn rí pé ọgọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ti lọ àwọn èèyàn ti pọ̀ tó ń fi lọ bọ́lọ́run bó wà nígbà tí wọ́n ibá tí ń fojú wò fáwọn èèyàn pọ̀ tí wọ́n ti lọ bọ́lọ́run bó lẹ́ni tó ti wọ 70 years kí ló fẹ́ máa sọ àwọn wo ló fẹ́ máa ojú wo ló fẹ́ ti wọ àwọn tó ti lọ látàrí ló tiẹ̀ ní gbá wọn míì mọ́ tọ́ba tó rí tàwọn míì náà àmàjọ́ olùgbà àti lágbájá àmàjọ́ olùgbà àti làkásẹ́gbé àmàjọ́ olùgbà àti lọ́mọ yìí àmàjọ́ olùgbà àti dọ́ọ̀la àwọn bẹ lórílẹ̀ ayé ọlọ́run tó ní àjò díẹ̀ sí anẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀rẹ́ méjì kan wọ́n jọ ń sọ̀rẹ́ ẹnìkan kọ́kọ́ kú nírú ọ̀sẹ̀ yìí gbọ́ọ̀dọ́sẹ̀ tó tẹ̀lé ẹnìkan ní ẹnìkejì náà bá tó kú àwọn tàbí ń sọ ara wọn pé wọ́n lọ pàdé ara wọn àwọn ọ̀rẹ́ méjì tó ń ọlọ́run bá ní o rárá o ìwọ̀n kan tí ọ̀rẹ́ oore ni o tẹ́mi àjẹ́ tún gbórílẹ̀ ayé tàà tún tẹ́sìn ọlọ́run oore ni o tàà sì tún sẹ́kùn lórílẹ̀ ayé amúra tẹ́sìn ọlọ́run bàbá ṣe pẹ́ lórílẹ̀ ayé sí pẹ̀lú dáadáa bẹ́ẹ̀ náà ni òṣùwọ̀n tẹ́ owó sì ga tó àǹbẹ̀lọ́n kọ́lọ́n bọba lẹ́kẹ́ọ́lá kó jẹ́ jẹ́ pé ìbá abẹ lórílẹ̀ ayé wa ká máa bẹ lórílẹ̀ ayé pẹ̀lẹ́sìn ká máa bẹ lórílẹ̀ ayé pẹ̀lẹ́sìn ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ làdẹ́wọ̀n kọlù wá ní wá lọ sí ẹlòmí ti sẹ̀sìn ọlọ́run ọba lọ èyí ń nẹ̀ka tí wọ́n ní pé orí lágbájá ti ń lọ rí ah! òun náà ó ti sí lọ́run ọba rí o òun ní lọ ni òun sọrí ẹ̀dà lágbájá ló wọ́n fi yá kẹrẹ̀ mí níbi tó sí lọ́run ọba dé àwọn ọmọ ló kó ba àwọn ọmọ bayé ẹ̀jẹ̀ ọwà dẹ̀ntín laago káàkiri ọdẹ̀ntín laago kí àwọn èèyàn tọ́ka rẹ̀ àwọn tó bá má sì pèwé rẹ̀ bẹ́ẹ̀ náà ni dákẹ́jì ẹni ọba mọ̀ pé ah lágbájá ó ṣe lọ ọ̀dọ́ rẹ̀ ọ̀dá ah, ọjọ́ ogbó rẹ̀ tí a wá padà dá òun ló múra sẹ́sì Allahu ìwọ̀n ọba bó ń kálùkù àti ìdọ́gbọ́n ṣe é yẹn máa bẹ̀ lọ́run bá péré ọlọ́run dákun wọ́n mú mi kúrò nínú ìsìláàmù yìí dákun torí pé ẹni yóò tọ́lọ́ bá bá mú kúrò nínú kan tó tó tágbùrú kan tó wá ń bẹ lórílẹ̀ ayé tó tún sẹ́kù má tó tó kọ́ lọ́wọ́n ọba ó fi kó fi àdéhùn èsì kó fi kàn èèyàn kó má séèyàn lẹ́lẹ́sìn tó wá jẹ́ fẹ́rẹ̀ sí ló séèyàn ọ̀sádẹ́wọ̀ ọmọ o eléyìí ni wá jẹ́ kí n máa ṣàlàyé fún wa pé ọ̀kan nínú ẹnìkan nínú àwọn tó yẹ kí wọ́n ti lo ìlànà Christianity tí wọ́n ń pè ní Pastor Matthew Pastor Matthew yìí oyewọlé ó yípo ọgbà islam lásìkò tó pẹ́ táwa ní oṣù mọ̀ láti máa gbọ́ lọ́dọ̀ adépọ̀jù tó gbà islam ó sọ gbogbo ohun tí wọ́n fojú òun rí nínú ìlànà kristi ṣùgbọ́n gbà tí ọlọ́run bó mú àdéhùn wá fún at age of seventy four years lọ́fẹ̀ tọ́lọ̀ yìí náà fifteen million ni wọ́n fi tà fifteen million naira fifty million naira gbogbo ẹgbẹ́ lórí facebook lọ́wọ́ níbẹ̀ lórí YouTube lọ́wọ́ fifty million naira bàbá yìí ṣe christian padà ọwọ́ abẹ́rẹ́ sí sọ̀sọ̀kúsọ̀ àwọn bá sọ̀ tí wọ́n kójọ tí adékọ́jì ti sọ di mùsùlùmí tí pàṣẹ olúwọlé àtàwọn pásọ̀ mi tí wọ́n sọ pásọ̀ mi àwọn ni wọ́n padà mú màṣírí wá pé à tí wọ́n ti pa wọn nẹ́nu fifty million ẹ padà ẹ padà wọn ẹ́ fifty million ọlọ́run má jẹ́ wọ́n bàbá táwọn ìgbà fifty million ọba di christian padà ọwọ́ ṣe ó ṣe fógámù kan wọ́n gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ 34 minutes ọwọ́ bẹ̀ sí sọ̀sọ̀kúsọ ọbẹ̀ sí wíwíkúwí kọjá ọ̀sọ́làyé bá mùsùlùmí ṣe tọ́jú òun dé ọlàmà tọ́jú òun o oníṣùgbọ́n padà rí pé jésù nìlànà at age of 24 years kó tó di fáwọn yẹn bẹ́ẹ̀ sí wá sátìrì rẹ̀ ta adépọ́jú bẹ́ẹ̀ sí sọ pé ah, ìsìláàmù rẹ̀ náà tó gbà náà àwọn ń bò láti rí ni gbogbo ìsìláàmù ní ẹ̀ṣẹ̀ ń kọ́ àdẹ́wò táwọn orí láàrẹ òun ní lọ lọ́hun yẹn lábí gbogbo ohun tí ń hàn tí ń bàjẹ́ tí ń bàjẹ́ ohun tó ń gbébọ̀ wá láti inú ìlànà lọ́hun òfin ìlànà ìsìláàmù ṣùgbọ́n bó la ti ṣe bó la ti ṣe má jẹ́ adójú òsì ẹ má jẹ́ adójú òsì odidi seven years lòun òfin bá dé mọ́ kó tó di pé 2018 àwọn èèyàn tún bẹ̀ òun padà pé à ẹgbẹ̀dẹ́ rẹ làwọn tún fi gbẹ̀dẹ́ rẹ àti rẹ̀ ọjà sí o wọ́n bọ́wẹ́ àwọn ìlú míín ṣe máa ń rínú ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ti sọ fún wa ṣùgbọ́n òwò tó bá ríra rẹ ló kó pọ jẹ́ mùsùlùmí májú ìsìlámù ọbọ lọ́wọ́ rẹ dàkú ìbíọ̀ májú ìsìlámù ọbọ lọ́wọ́ o ìsìlámù ọmọ abọ́ níbi pé fún wa bọ̀ yabọ̀ bàbá ìsìlámù ọmọ abọ́ lọ́wọ́ rẹ nípa pé fún wọn ní ọwọ́ agbẹ́bọ àìmọye tí wọ́n ń kún àwọn mùsùlùmí ń gbé ẹbọ tààrà wọ́n sì ń pè lóko mí fún pépèsè nìí kìí ṣe bọ́ pípété ní ohun tí wọ́n ní ò lè gbé gbangba kárí ọ àwọn mùsùlùmí ti ń ṣe bẹ́ẹ̀ ah bọ́bá bá bẹ́ẹ̀ lọ kèfè rí ni ó àìmọye mùsùlùmí láàárẹ̀ tí ó ti ń gba ṣọ́ọ̀kì lọ kódà ọ̀rọ̀ tí a wá yíwọ́ ní ti débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mùsùlùmí wá ń rí wọn rẹpẹtẹ ní ìsinmi kódà torí kan lọ́sẹ̀ tó lè ní àti ìfàgùn ìsábọ̀ máa ń ṣe dáadáa fáfáà náà tó ṣe pé

ẹlòmí ti sọ aṣọ aṣọ àwọn mùsùlùmí yẹn ó ti sọ di aṣọ fashion ó ti sọ dàtọ̀ láti máa ń sọ pé máa ń hẹ ìyàwó ń títí sọ́mà á lè sì pé wọ́n ti rọ́bì bá a dé lé òun nípínlẹ̀ ẹ̀sìn ṣèwádìí láti máa kó owó bí ìgá ń kọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ ọkùnrin ẹ ti gọ̀ jù níìsín àgọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọkùnrin ní òsì máa ní ó fún mi obìnrin mẹ́fà gẹ́gẹ́ bó sì bọ̀mọ́ lọ́wọ́ ma ún nne enyi na ni obi ma máa náwó mo fẹ́ mọ bàbá mo ya mọ ìyá rẹ̀ náà bá ti mọ̀ já a ní mo fi onítúlọ́kà tí ò bá ti gbà sí ilé ìwé lómi ṣùgbọ́n àìlọ́fi àìlọ́fi ń wọ́wọ́ òun ra jẹ́ fún ra ẹlòmí ra jẹ̀dìbábù bí o fúnbìnrin ó sì gbé lórí ègbé lásán elomi rẹ lómi ọrẹ lọ tú ọrẹ lọ gbá o nígbẹ̀yìn lọ́pàá àdígbò wa o ẹlòmí òtún máa bèèrè tóun lè gbà òun gbàjọ́ orí àti lọ́gbàjọ́ orí àti àmọ́ lórí rẹ̀ pé ọwọ́ gbàjọ́ orí àlìkì àmọ́ kọ ọgbà ẹnì kẹrẹ ní tó ń ṣe gbangba làfáàfá wọn bá bá mùsùlùmí tó bá ń gbangba fi ọ wọlé wọlé ìgbìlẹ̀ ẹgbẹ́ jùmọ̀

ẹni tó bá mọ̀ wọ́n fẹ́ fi ọ jọ́ máa bọ̀ wá pálọ̀ bàbá rẹ̀ ẹ wọlé wá ẹ jókòó báyìí ń bẹ́nu lé báyìí wá kí wọn ẹni ọba ni ọbẹ̀ yóò jókòó ẹni tí ọba ni ọbẹ̀ yóò sá lọ ṣùgbọ́n wọn fẹ́ iṣẹ́ pọ̀kọ̀ àgbámọ̀ ní máa ń padà jẹ́ ẹni ọlọ́mbá ní awí fún tọ́lọ́mbá ní ọgbọ́ tó tọ́ọ̀bá sì gbọ́ ọlọ́májọ wà kábàámọ̀ ọgbọ́ lórí ààrẹ o àbẹ́lọ́n gbogbo àwọn okùn mùsùlùmí kọ́lọ́kọ́ bá ṣàfójì fún wọn ọmọ ìyàwó Zainab ìyá lámilé ọmọ ìlọ náà ní kọlọ̀n bàbá lẹ́gbà kọba yáfẹ́ kọba sàpòójì fún àwọn ibi tó bá kùn sí kọlọ̀n bá kọba wa sàpòójì lọ́pọ̀ bá ń bẹ nù kẹ ọlọ́dàkùnbà sàlékùn kẹ bá ń bẹ nínú ìyàdàkùnbà múyàkó lórí ẹ̀ àtàwọn òkú mùsùlùmí lápapọ̀ àwọn tí ń bẹ nù kẹ nù wọn bá sàlékùn kẹ wọn o àwọn tí ń bẹ nù ìyànú wọn dákùnbà múyàkó lórí wọn o gbogbo àtàwọn bẹ lórílẹ̀ ayé náà ọlọ́run dákùn jágbélé ayé ti dáadáa jágbélé ayé ti rere jágbélé ayé ti Islam jágbégbélé ayé sẹ̀sìn májà gbélé ayé sẹ̀sìn gbogbo bá ti wá ń sáré lọ tá ń sáré lọ òkè tá ń sáré lóòdò ọlọ́run jákùn má gbèsè náà lọ́wọ́ wa o májè sí ní ọ̀pọ̀ mọ́ wa lọ́wọ́ o májè tí ó ti wá o àwọn tí ò ṣe dákun májè wọn jàre wa wọn bá tá ń ṣe dákun bá a sọ di dáadáa mọ́ wa lọ́wọ́ àwọn àìsí wa bẹ̀ dákun bá wa pẹ̀sẹ̀ wa rẹ́ ń bẹ̀ gbogbo bí ta bá kù sí dákun ṣàtúnṣe wa àwọn tó wá jẹ́ pé wọ́n jáwọ́ ara ní ọlọ́dàgbà àjògùn àlàáfíà fún wọn àwọn tára nínú abá àlàáfíà fún wọn àwọn tára ní bá jogún àlàáfíà fún wọn ẹni tí ń sunkún wa dákùnbà pàálẹ̀ ẹni tí ń rẹ̀rì dákùnbà pàálẹ̀ fún o ẹni tí ń rẹ̀rì dákùnbà pàálẹ̀ fún o gbogbo àwọn tó wá jẹ́ àwọn tí wọ́n ń wò pé ọlọ́run dákùn jogún ọmọ fún wa dákùnbà